بأيكم المبسوط إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء مشاء بنميم مناء للخير معتد أثيم بعد ذلك زنيم أن كان ذا مال وبنين تتلى عليه آياتنا قال أساطير الأولين فنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرفكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها يوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لظالمون بل نحن محرومون مَسَّتْهُمْ أَلَمْ أَقُلْ لَكُمْ لَوْلَا تُسَبِّحُونَ قَالُوا سُبْحَانَ رَبِّنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَلَاوَمُونَ ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى إن لكم لما تحكمون هم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساك ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة خاشعة أبصارهم فرأقهم بالله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب سنستدرجوهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون بك ولا تكن كصاحب اليهود ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوب لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقنك بأبصارهم لما سمعوا ذكرا ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله أقبل فراغة الحمد لله أقبل فراغة الحمد لله رب العالمين رمضان في واشك قاعد رمضان اللي هي قاكيدج alhamdulillah bíbi tí ó délé ní ìlànà ọba tí a dúpẹ́ fún alhamdulillah abdullah ọba náà nínú àánú rẹ̀ yìí pé kó má jẹ́ kí ọmọdé yìí ó parí lẹ́yìn wa àmín kó jẹ́ kí yóò parí ìṣẹ́jú wa àmín kó fi gbígbá rẹ̀ kó fi ṣèrọ̀rọ̀ fún wa lọ́dọ̀ àmín àwọn iṣẹ́ olóore tí ó ti fi wá sí kò gẹ́ nínú ẹ̀kọ́ mọ́ṣálá ìgbà nínú àdà fún wa àmín àwọn tó ṣẹ́kù kó jẹ́ kó ti wá láǹfà jèrè tà ti lè síwájú lọ àmín nígbà fún wa lè kà kọ́dé rọ wọ́n wọ́n ti lè jẹ́ àbàtì tẹ̀lé àmín wàlá hawla wàlá quwwata illa billahi lẹ́yìn náà tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àtìlẹ̀ fún anábùwà sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam ẹjọ́ ọlọ́wọ́ bá tó fi ṣe àwòkọ́ṣe dáadáa fún wa sallallahu alaihi wa sallam ẹjọ́ jẹ́ pé àlámà rí bó ti lo ayé bí ó ti bá àwọn èèyàn lò gbèsè ayé àti àwọn ẹ̀kọ́ tí a lè ẹ̀ níbòmíì ni tí a ń kà á fúnra wa náà ni àlàyé wa ń dálé lérí pé báwo ni a ti fẹ́ jọ ànábì yìí bá lè jọ a ti fẹ́ fi àwọn nípa wa nípa àwùwàsí wa nípa ìrìnsí wa nípa ìbálòpọ̀ wa. tó fi jẹ́ pé tak lọ pé tán bá bá tẹ̀ ìdájọ́ ànábì ṣùgbọ́n àánà tọ́ àtọ̀ ojú ọ̀nà rẹ̀ ẹ̀rí pé ọlọ́run ọba náà kò sọ pé a lè tàbí wọn pàtó sọ pé wọ́n sábẹ́ kó nà lè àwọ̀ lónìí. wọ́n sábẹ́ kó nà lè àwọ̀ lónìí mìíràn والذين اتبعوهم بحساب ẹgbẹ́ òṣèlú tí kúrò àlùmọ́ lò ó ti mọ̀ yí pé ó ti mọ̀ yí pé ẹ lè dàbí wọn láéláé wọ́n ní wàsáàbí kúnà lẹ́ àwùwàlóòn. wàsáàbí kúnà lẹ́ àwùwàlóòn àpínà lè mọ̀hájìrì wàlẹ̀ àwùjọ wàlẹ́bí nàdọ́lọ́wọ́ òmìnira wà àlùwàlù wàlù wàlù. لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والصادقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإيثار رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا ذلك الفوز العظيم الله سبحانه وتعالى ما يقع لجوه نتسيطة ṣùgbọ́n wá ti dìrẹ́ wípé àwọn sàbíkúnà àwàlónì. wọ́n sàbíkúnà ní àwàlónì. àwọn tí wọ́n ti lọ ẹni iwájú ni wọ́n àsàbíkún ẹni iwájú ni wọ́n àwàlónì àwọn ni kò àkọ́kọ́ nínú ẹ̀yìn mùsùlùmí. والسابقون الأولون من المهاجرين والأنصار wọ́n lè bẹ̀rẹ̀ pé àwọn òwúrọ̀ lọ́wọ́ bá ń sọ wá sọ pé nínú àwọn mọ̀hàjìrún nínú àwọn tí wọ́n bá nàbí ní mẹ́ka lọ màdínà wọ́n là ń sọ àti àwọn tí wọ́n gba lálejò ní màdínà. wọ́n lọ bí iná tábà ọ̀hún bí ẹ̀sán. lọ bí iná tábà ọ̀hún bí ẹ̀sán àti àwọn tó bá àwọn fi dáadáa tẹ̀lé wọn ẹni pé wọn ò dàbí wọn ṣùgbọ́n àwọn náà gbìyànjú. wọ́n ti. السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين ẹ̀rọ ní wọ́n ti lọ ọ̀pọ̀ tiẹ̀ àwọn tó ti gbà wájú yẹn ti lọ ṣùgbọ́n ìwọ náà á jọ wọ́n á fi ìwà jọ wọ́n عفوا تسجوا على النبي صلى الله عليه وسلم إن لم يكون إن لم تكونوا مثله إن المشابه بالرجال كرام إن المشابه بالكرام رباح عفوا وجوا النبي صلى الله عليه وسلم àfi ìṣesíjú ànábì sallallahu alaihi wasallam àfi ẹ̀rí pé gbàgbọ́ bá kírun ní sọ́ọ̀lù kàmárà àìsùmọ́ni ẹ̀kí bí má ti kí ìwà sèrò nìkan ní àbíjú ànábì àfi ẹ̀sìn náà jọ àfi bí ànábì ṣe bá àwọn èrò láwùjọ náà àbíjọ. في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا Àtiwọ́sára yìí nípa ẹgbẹ́ bí ànábì sọ̀lọ̀rọ̀ sọ́lá bó ṣe ṣe pẹ̀lú àwọn àlejò. A ti sọ bí ànábì ṣe ń lò pẹ̀lú àwọn tó lọ bá lálejò. Ibi tí a ti fẹ́ sọ sílẹ̀ nípa ìṣesí àti ìwà ànábì sọ̀lọ̀rọ̀ sọ́lá. Ó náà ni bí ànábì ṣe bá àwọn Zawatul Ahad àti àwọn tí ọlọ́run ọba bá fi mùsíbà kà bí ànábì ṣe bá àwọn tí wọn ọ̀dà pé àwọn aláàbọ̀ ara báwo ànábì ṣe bá wọn àbí kò sí aláàbọ̀ ara nígbà Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n bá wà báwo ni ànábì ṣe bá wọn lò sáà lè fi jẹ lórí sáà lè fi jẹ ìmáàmù sáà lè fi rólé ta lè fi ibi tí wọ́n kù sí lára yẹn pè wọ́n. gbogbo àwọn eléyìí náà ní ìdánilẹ́kọ̀ọ́ wa sọ̀rọ̀ yìí fẹ́ wọnú ẹ̀. tọ́lọ̀ ń bá fún wa ní ìgbàlá rẹ̀ yàá mú débi wípé báwo alẹ́ bí ṣe bá àwọn àfáàbò ìbàláyà àwọn tí ọlọ́run bá fi àdẹ́wò kan sí kejì kan. báwo alẹ́ bí ṣe bá wọn lò bóyá alẹ́ kan ló ṣe ni bóyá ọmọ rẹ̀ kú ni bóyá ìyàwó rẹ̀ kú ni bóyá ọkọ rẹ̀ kú ni àbí kẹ̀kẹ́ nínú àdẹ́wò ayé ṣẹlẹ̀ sí kí n tààmúlù báwo ni àlẹ́ bìí ṣe bá wọn lò sallallahu alaihi wasallam. Rasulullahi qudwatuna wa uswa adami wa ayáyí ní rọ̀bì sàmárì. orí pé ẹlòmíì nígbà tọ́lọ́ ọba daa. nítorí pé lára àwọn yòókù rẹ̀ wọn ò sí ní pé lápòjú ojú àwọn èèyàn ní etí méjì méjì ó lé ní etí kan ó sì wá rí pé àwọn èèyàn gbogbo àwọn pàdé táwọn jọ rí etí méjì ni wọ́n ní oṣù wáyé tó pé ọkàn ara àgbèjì ọlọ́run ọba náà ni ṣùgbọ́n tó bá wà wò dáadáa kò sí ẹnì kẹ́kẹ́ nínú ọlọ́run ọba kò sí ẹnì kankan ní ẹ̀dá ọlọ́run ọba tọ́lọ́run ọba dá àfikún jẹ́ pé ìdẹ̀ra ọlọ́run ọba ó pọ̀ lọ́dọ̀ rẹ̀ ìfẹ̀kọ́ wà ìta ojú ní ẹ̀mẹ́ta lọ́wọ́. wà ìta ojú ní ẹ̀mẹ́ta ńlá ìlà tó fojú wa. ìnáni lábọ̀lú mú kàfà. ìnáni ìsáni lábọ̀lú mú kàfà. ẹlòmíì ń bẹ nínú àwọn tí àwọn àfáà tí wọ́n kó sí abẹ́lé ó náà lẹ́yìn tí ọlọ́run bá gba ìdí rẹ̀ ó lè jẹ́ àwọn èèyàn yòókù táwọn jọ ń gbé ayé wọn lójú òun náà ní ojú ṣùgbọ́n àwọn òfin rẹ̀ àwọn ààrẹ rí pé kiri sọmọdé ní wàhálà ìwọ̀n orí kan ó ti làálẹ̀ ẹlẹ́mìí sì ń bẹ ọlọ́run ọba òsì ẹ̀jẹ̀ kó rí làálẹ̀ ó pàdé méjèèjì pàdé òun bẹ́ẹ̀ náà lọ́wọ́ ọba bẹ́ẹ̀ ẹlẹ́mìí sì rí ọlọ́run ọba ó fẹ́ ó pàkẹ́ bí ó sì kẹ́lẹ̀. يا أيها الإنسان ما ضرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وترى ربا باتي ربا إيمان عوان ذوات الآهات تعفى قوة طبعا kò lójú àlóríkẹ bòríkẹ àbí ìgbẹ́rọ rẹ̀ pé àdúkò tẹ̀ létí awọ etí àbá etí mẹ́ pẹ́ta awọ etí tí mẹ́wà tàbí àwọn afá nígbà mí nígbà mí fákùbìl kùdùrà èyí lè ṣàfẹ́kù agbára yìí pé ah títí àwọn ẹgbẹ́ òun ló ń gbé kiri ohun mẹ́sì lè dá dúró ń gbìyànjú látara ìpọ́lẹ̀ kẹntì mẹ́rin rẹ̀ tàbí kò wọ́n gbà ẹlòmíín náà aláwọ̀ ọ̀lẹ̀ fún lọ́wọ́ pẹ́gbẹ́ owó yẹ kò ní ṣe gbé bọ́lá wọn bá ṣe ń ta láti ìlẹ̀ sí i gbogbo àwọn wọ̀nyí báwo ni ànábi ṣe bá wọn lò sallallahu alaihi wa alihi wa sallama ẹ̀rí pé eléyìí ẹ̀kọ́ tó lágbára ni ẹ̀kọ́ yáyì sábà sọ pé ànábì ọlọ́run bábà sọ pé ànábì wa innaka la ala khuluqin azim. wa innaka la ala khuluqin azim. wa innaka àwọn afáàní ó ní ìjẹ́ ìjẹ́ tó níwà dáadáa ànábì kì í ṣe ọ̀rọ̀ wípé àwọn tó dábàá la pé nìkan kò sí afẹ́kẹ́ fẹ́ ronú sí ẹ máa sọ pé ẹ̀ka níbi rehabilitation center ẹ̀ka níbi tí a máa kó àwọn ọmọ orúkọ sí ẹ̀ka ní àwọn high school tí wọ́n ti máa kó àwọn tí àwọn mr àwọn tí wọ́n dá pé àwọn special students. ẹ ṣé ìwọlé àkọ́kọ́ ní tó ṣe bẹ́ẹ̀ tó ṣe wọ́n sọ pé tọ́ iléèwé kan mẹ́rin ìlà àbí àwọn àwọn kọ́pọ́mọ́rì kan ní ibìkan ní ibìkan ní Ìbàdàn tí àwọn tí wọ́n dá pé wọ́n hàn mẹ́ẹ̀ tẹ́ ẹ̀ ẹ̀rọ àbíọ́rí. torí pé níbi tẹ́ ẹ̀rọ kẹfẹ́ ṣe dáadáa ẹ̀ náà ìbẹ̀rẹ̀ ti fi máa forí gbé. وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم يعني بعض الجهلاء أو كذا ولا يمكن أبعد عدنا ولا يمكن تصيب kí ni fáìdà mi fáìdà kí láǹfààní dáa fẹ́ẹ́ rí níbi yí pé ká kó àwọn ọmọdé ò dáa péjọ kí náà fàánù wọ́n lè fa pàrí yìí káwọn wá náwó ní ìhàn lórí so alẹ́ lẹ́rù tó dẹ̀ kí náà fàánù pé àwọn abarapá gan-an wọ́n ti àdìyàn àdìyàn bí ẹ̀kọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹni tí làákà èrò pé nítorí pé kò mọ tààmúlù bí a ti bárò àwọn èèyàn máa ń lò ó fi jẹ́ àwọn àfáà ní dandan oníkáwo bí ànábì sallallahu alaihi wa sallam bí ànábì ṣe bá wọn lò. àkọ́kọ́ wọ́n ní àlẹ́ nìsọ̀ sọ́lá nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ kọ́ ní ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ní pé káàrẹ̀ yà hó tó hóm àlàsọ̀bẹ̀ ẹ̀kọ́ tá àkọ́mọ̀ fún àwọn ènìyàn wípé àníbi máa ń ṣe wọ́n lójú kòkòrò sì máa ń gbẹ wọ́n ló ń wípé kí wọ́n ní sùúrù lórí ìpè ti bára wọn yẹn nǹkan àkọ́kọ́ tá ṣe ni tá ti rí ẹnìkan tó lé pé arígbétọ̀ bí a bí kan àkọ́kọ́ ilé ìgbà àkọ́kọ́ tí àkọ́kọ́ ṣe lára rẹ̀ tí òfin ní kọ́kọ́ rí ara ìjẹ́rẹ́ bí ẹni ẹ̀yìn ẹni pé ẹ̀kọ́ ńlá lélẹ̀ àìmọ̀ iye òbílẹ̀ ní jẹ̀mọ́ra tọ́lọ́wọ́n ọba tó fi kẹsà dẹ́wò fún wọn ṣùgbọ́n torí pé wọn lẹ́kọ̀ọ́ yẹn ìmí wọn sọ sórí àtà ìmí fúnra wọn ni wọn fún lábẹ́rẹ́ kú ìmí wọn jẹ́ ẹni jẹ́ láfún sí ìgbésí ayé rẹ̀ fúnra wọn gẹ yóò tún mọ́ wá wò ah kí إنما يوفى الصابرون أجرهم بغير حساب ọba ẹ̀sọ́ tí ó sọ fún ẹni ọba lè gbàgbà mọ́ra ọlọ́run bá wá ti jẹ́ àdánwò ní tó bá gbàgbà mọ́ra rẹ̀ ọlọ́run bá ní ẹ̀sọ́ yẹn kì í ṣe ẹ̀sọ́ tá a lè fò délé. طبعا أبو أنس بن مالك رضي الله عنه قل يا رب محمد صلى الله عليه وسلم عن أنس قل إن شاء الله أباني إذا ألغى بعض رفع النبي يقول إذا ابتليت عبدي بحبيبتيه ọ̀sọ́bàrọ̀ ṣọlọ́n ọba ní ọlọ́run sọ fún wípé tó ń bá fi àdẹ́wò kẹrù òun ní àbí bàtà yìí ayé pẹ̀lú ojú ẹ̀ méjèèjì ìtí ẹ̀ ní èèyàn máa ń fà á sí lójú àwọn ìbáwò ọba ara sọ fún bá dá ẹrú gba ojú òun yẹn. àwọ̀tòhù mìíràn hùmẹ́ ìjẹ̀nàta ọlọ́run ọba ní pẹ̀lú kó ṣe súnlẹ̀ ògbóǹgbà ojú ẹ̀ yẹn àbẹ́bí ni ọlọ́run ọba sọ pé àjẹ́nà lòun fi jùlọ fún pàràtà àbẹ́bí ò sọ ilé sọ ilé yìí tó sọ yìí ó ń sọ ọ́ láti lè bá a fún àwọn tí ọlọ́run bá fi wẹ́ẹ̀kà ládẹ́wò ní sùúrù ìpẹ́tọ̀ ẹ má bàánú jù ẹ má rò wípé báyà ojú tẹ ẹgbẹ́ yín tó tún gba ojú lọ́wọ́ ọba gba ojú yìí kò sí ẹ̀sọ́ tó wọn bá fẹ́ fi dá padà fún yín tó ju àlùjẹ́ńtẹ̀ lọ. kọ́ńtù fún ọmọdé ẹ̀ rẹ̀ pé ẹ rí à ẹ̀ ojú ìgbà kan ìgbà tẹ́yìn náà rí rẹ̀ yín náà rí gbogbo eléyìí ẹ̀rí الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا وإنا إليه راجعون عمل ونسوره ìdáwọ́kọ́ jẹ́ àmàlẹ́fẹ́ tí ọlọ́pàá àti àdéhùn kan tàbí ẹni tọ́lọ́ ọba tó dá ní abala tí ara rẹ̀ pé títa àwọn ìlúkù rẹ̀ àmàlù ní sùúrù àmàlù sùúrù lóyún pé ọlọ́pàá ọba ní ẹ̀fẹ́ tí ó san fún olórin kan àwọn afọ àwọn ẹni àmì tí sọ́lá àlùwàsálà kò ní ìjàmbá wọn jábẹ̀rẹ̀ òṣìṣẹ́ ọmọ wa sọ́lá àwọn àríwá sọ́lá ọwájú oyè wa wípé tó bá di ní àkèyàmà gbogbo ẹni ọba jẹ́ àbàràpá yóò mọ̀ òun kó òun ó jẹ́ ìdára nìgbé láyé òye gbogbo àwọn ọmọ kálukú ti ọwọ́ ọmọ yẹn fẹ́ pé ojú pé gbogbo ẹ̀ ó bàtà lálẹ́ kèyàmà yóò mọ̀ òun yẹn jẹ́ ní pé á ah, kóun náà ti jẹ́ ẹ̀ إن السماء والبصر والفؤاد كل أولئك كان عنه àwọn tí wọ́n jẹ́ ẹni tí àlàáfíà ara wọn tó pé pérépéré yóò máa wù wọ́n kí wọ́n máa dàbí ẹni tí àdẹ́wò kan láyé nígbà wo fún ìnà yóò sọ àwọn ìbàlẹ̀ àyíká wà náà nígbà tó wọn bá wá fa àwọn tí ó fi àdánwò kan sí kejì pé ìwọ olójú láyé ìwọ tiẹ ẹ òlẹsẹ láyé ìwọ òlẹsí ìwọ ẹ gíríkà ìwọ ọlọmọba fún wọn ní ẹsẹ ìṣesúrù wọn láyé pé tẹsẹ ìjà fún mi yẹ. àwọn tó dára àti ẹwà máa rò yìí káwọn náà ti ẹ̀dà bẹ́ẹ̀ ẹ káwọn náà ti ẹ̀dà bẹ́ẹ̀ kódà wọn mọ̀ wípé ká ní gbogbo ara àwọn tó máa lè di ìdí ẹsẹ̀ tàbí ààrẹ ẹ̀kẹ́ tí ó wà bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo ẹ̀ yóò ti báwọn báwọn ọ̀ ẹgbẹ́ tẹ́lẹ̀ bí bá wọ ara rẹ̀ ara ara wọn lọ jẹ̀mọ́ ara ọrụ ju ara lọ ẹlòmíì bẹ gbogbo ara rẹ̀ kòkòrò ti bàjẹ́ wọ́n láì tó bá ti ṣe sùúrù lórí nǹkan yẹn ó gbà á fún ẹ̀ ìyá àmọ́ ọba yóò tún fi bẹ pé ọba da wò kò ní wù yín kò ní wù tó bá gbà fọlọ lórí bọ́ọ̀ ọba ṣe ṣe yẹn tó kú sùúrù pẹ̀lú ẹ̀ ṣọlọ́mọ bá ní àwọn tí wọ́n dá pé ẹni tẹ́ yóò máa wá wò lẹ́ẹ̀mẹ̀wò ẹ̀mẹ̀sẹ̀lá yóò tún wá máa wò ó ní alẹ́ kìá rẹ̀ pé á ah, òun bá sì ti dàbí lágbájá bàbá rẹ̀ láyé nígbà tó bá rí ẹ̀sẹ̀ làbàtà ọ̀rọ̀ ọba ń jogún fún ẹni yẹn ìgbésọ̀ lórí kó ṣe sùúrù kò sì gbà fọlọ́ ọba gbàládà àríbi sọ gbogbo eléyìí láti ṣe kéde láti lè bá a fi sùúrù sínú ọkàn ẹni tí ọlọ́run bá bá fi lọ àwọn àdéhùn báyìí kan. لتبلون في أموالكم وأنفسكم bákẹ́rẹ́ nínú àwọn ẹ̀kọ́ òṣìṣẹ́ lọ́jì tí àtẹ́bí máa ń lò pẹ̀lú àwọn ashabul ahad onáàmì káàrọ̀ sọ̀rọ̀ máa bàbá yẹn dùn òun lẹ́hùn. àbí àmọ́ ṣe àdúrà fún wọn tóbi àmọ́ ṣe dùá fún wọn. ìpètọ̀ ìyá ojú ẹ̀rọ lọ bí àwọn ẹ̀ka ló ṣe á ṣe dùá fún nínú kó ṣe dùá fún yẹn yóò máa fi ọkàn rẹ̀ balẹ̀ wípé ó ṣe é ṣe ọlọ́run ọba kó mú un jáde ní wàhálà. àpèyàwó àìsàn ọ̀dàlà àjà ó yàrá mi ẹ̀fọ́ láàrin ìdá àtà àmọ̀rí dán tí àrùn ti bá lọ bí aláàárẹ̀ wò tàbí ó ti yàgbé yìí àbí wọ́n ti ẹ̀ mú aláàárẹ̀ wàá bá nàbí ẹ̀fọ́ láàrin àbíbí máa ń sàdúrà yìí bá àwọn ọmọràn náà àbíbí bá wọ́n ṣe àǹtà ṣáàbì láti àfi ilà àǹtà fún wọn tọ́ra ṣìfà ilà àǹtà ṣìfà aláwọ̀ ẹ̀rọ ìgbà kọ́mọ̀. àbíbí ó ṣe dùá àfún wípé wọn lọ́wọ́ bá ìwọ ló máa ń mú ogun tí ò tẹ́yìn lọ́rùn kú òfu tí ò tẹ́yìn lọ́rùn mú kú òfu wọ́n ni ọba tí ń fẹ́ láta fi ilá àǹtà kò sẹ́ni ó lè tọ́jú yẹn lẹ́yìn wọ́rọ́ ọba ìfá aláyọ̀ wọ́dún ìbákọ̀mọ́ ìfá ara ni ìwòsàn kan tó bẹ́ẹ̀ pé sọ́ọ́ bá ti fún tẹ́ láyọ̀ wọ́dún ìbákọ̀mọ́ kò tún ní sáré padà wà láàárẹ̀ kí a fi bẹ́ẹ̀ ayé jẹ́ dòdì náà ó fi dé padà náà tó mọ̀ ìfá aláyọ̀ wọ́dún ìbákọ̀mọ́ yẹn sẹ́rẹ̀ ìwòsàn tó yẹ pé èyí ẹtí ààrẹ mú ìyàwó òun kó ládàá fún àrùkì àmà wá ní àdúrà kan tó ń ṣe fún àti ìdílé bá tẹ̀sí yìí bá ní kùlù mi láti lè bá àjẹ́ kí inú wọn kẹ́mi wọn náà ó mọ ẹgbẹ́ kọ́ sọ́nà yín ó ṣe é ṣe ṣe yóò àbí ìwà bí ò bá wọn sọ fún pé rí ẹsẹ̀ lọ́dọ̀ ṣe dùá ẹ̀ fún wọn pẹ̀lú ìgbẹ́ wọn ló ń gbẹ kí wọ́n ní sùúrù ẹgbẹ́ lọ́pàá àdìsó ìgbàbá sábàbí kan fún ìgbàbá sí pé ṣé kí n fobìnrin kan nínú àwọn obìnrin àjẹ́ńdà hàn wà lórí ayé ṣé kí n fi obìnrin kan tó jẹ́ obìnrin àjẹ́ńdà tàbí gbọ́ngá yé ìbára àti sọ̀dá kódà obìnrin yẹn obìnrin dúdú ni àbúlẹ̀ ìgbàbá sí ìgbàlà àlẹ́ oṣù ọlọ́run bá wà sọ wípé obìnrin tó wá bá ọ̀rọ̀ níbẹ̀ sọ́lá tó sọ wípé àníbẹ̀ sọ́lá warapa àwọn ẹbí òun àmọ́ ìjẹun mọ́lẹ̀. sàdúrà fún mi bákan náà wà àtàkàṣà aṣọ àmọ́ bọ́ lára mi ti gẹ̀ẹ́ bá ti dé sàdúrà fún mi. náà máa sọ fún mi pé iṣẹ́ tó bá wo obìnrin sọ bá tó bá ń sọ bá lè fara balẹ̀ tó bá lè fara dá lórí àdéhùn tó dé bọ̀ ọ́ kò sì sùúrù ìtò fàánù ọlọ́run ọba lẹ́sìn nǹkan tó lágbára wọn lákìlá jẹ́ta kílẹ̀ tí ọlọ́run wọ́n sọ ìjẹ́nà. Ìnàmá yóò fà sọ́ọ̀bì rúnà ájìrò hún bí lọ́yìn ìjẹ́. Tó o bá tọ́ bá wo wípé o fẹ́ kí sàdúrà fún ọ náà ni Dàúdù lọ àyò àfihàn. Àrẹ́bìnrin ń di ọlọ́run tó kó fún ọ lálàáfíà. Àrẹ́bìnrin ń ọlọ́run àyò tẹ̀sán oní ọlọ́run ọba òkun ọ̀lọ́lá àjà tó tó wá bẹ́ fọ yóò fọ tó bá tó wọ́n bọ́ bẹ́ fọ náà ó gbọ́dọ̀ lọ́gbẹ́ àwọn náà wọlé àbá àbẹ̀ lọ́nà ìjókòó bẹ̀ kí wọ́n ló mú síbẹ̀ wọ́n ló fi síbẹ̀ obìnrin yẹn wá sọ fún àdébí sábàmù yìí pé àṣìbẹ̀ àdébí yìí ti sùn sọlọ́láhùn àlọ́láhùn ayé. nígbà mìíràn fi mú kó wọn lè sùn pẹ̀lú àdáwò tó dé wa ó ti gbọ́ àjẹ́ náà náà àwọn àwọn kan ti gbọ́ àlùjẹ́nà ẹwọ ọ̀la fáwọn náà nípa mcdad nígbà tó di pé ó mu ó mu wàrà nẹ́bí sọ̀rọ̀ ọ̀sán lára kí ló sì ti para nígbà tó gbọ́ pé àlàó máa fi mẹ́ta àtàwọn ẹni wá sí mẹ́ta kọ́ ni. báwo bá a sẹ́yìn òǹgẹ̀ ló fẹ́ gbẹ ládàá yẹn. sọ àwọn àwọn ti gbọ́ àlùjẹ́nà kò sí tí wọn lè fi ọmọ يقاتلون في سبيل ويقتلون المقتلون وجد عليه واقع في التوراة والإنجيل والقرآن ومن أوفى بهذه من الله فاستبشروا ببيعكم الذي يأتون به وذلك هو الفوز العظيم التائبون التائبون العابدون الحامدون الصائرون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين إن الله ترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بأهله من الله فاستبشروا ببائكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الطيبون العابدون الحامدون الصائحون الراكعون الساجدون لآمر لآمرون بالمعروف والناهون عن المنكر ولآفظون لحدود الله وبشر المؤمنين وبشر المؤمنين àwọn sàhábà ọlọ́run jẹ́ àlejò ọwọ́ ìmú tí wọ́n ti gbọ́ àlejò náà kódà kó jẹ́ pé ẹ̀mí ni yóò lọ sí ọ̀tútàn إن الله اشترى من المؤمنين أنفسهم أنفسهم وأموالهم Ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́ kálẹ̀ ní oṣù múlẹ̀ tó ti wárápá ti dàrú láàmú. Ó gbọ́ pé ó àlákọ̀ rẹ̀ pé àlẹ́ bíi tó máa lè jẹ́ nà nínú ọ̀rẹ́. Ṣé ibi táwọn ọmọ ọmọ ọ̀pàlà fún mi sí ni ẹ? Ẹ̀rẹ̀mí ìjẹ́ máa sọ fún mi, dáadáa ó kẹ́ bá ṣẹlẹ̀ sí. Ṣé máa sọ fún mi bí a kẹ́ ẹ ti sùúrù? ó wà ní ìṣẹ̀kù wá rí náà wọ́n rí ọlọ́run bọ́ fi àjẹ́rẹ́ àjẹ́rẹ́ kí dọ́là àjẹ́rẹ́ rí àjẹ́rẹ́ àjẹ́rẹ́ àjẹ́rẹ́ pé ọdún kẹfà tá a ti wà ní ìṣẹ̀rẹ̀ إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم Ọlọ́run ti rà lọ́dọ̀ àwọn tó bá jẹ́ mùmìnì òǹdíra ẹ̀mí wọn pa àti dúkìá wọn. Bí a ń nẹ́lẹ̀ ọ̀hún lè jẹ́ nà. Bí òun fi rà á tí ọba ti gbọ́ àlùjẹ́lẹ̀ kẹ̀kẹ́ wọ̀ wọ́n ló ti mọ́. Bí a ń nẹ́lẹ̀ ọ̀hún lè jẹ́ nà. Ọlọ́run Ọlọ́run kó jẹ́ alẹ́ nígbà tó bí tàwọn sàábà yìí. Ẹgbọ́n àlùjẹ́lẹ̀ tó bá ti gbọ́ báyìí kò sí ì nǹkan kan pàtàkì lọ́dọ̀ wọn tó lórí ẹ̀mí wọn. ní ọjọ́ pé tó máa lọ jihad lè wẹ̀yìn torí wọ́n mọ̀ yí pé bí táà ń lọ yìí ẹnu ọ̀nà àjẹ́sẹ̀ kan. yuqatiluna fi sabilillah. ọlọ́run àṣírí wọn tí wọ́n máa jagun sójú ọ̀nà ọlọ́run ọba. fayaqtuluna wa yuqtalun. wọ́n máa pa nínú àwọn kèfèrí. wa yuqtalun. àwọn kèfèrí wọ́n máa pa nínú wọn. wa'dana alayhi haqqan. ọlọ́run àdéhùn وعدا علي حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببعكم الذي بايعتم به فاستبشروا ببعكم الذي بايعتم به أين يكون ìdàrú òdòdó lórí àjẹ́ òdòdó ọlọ́run ọba gbé ẹni pé gbogbo àti wọn náà bá ti sọ yín pé sáàlù jẹ́ náà lọ́wọ́ òdòdó lẹ́sàn oṣù wàhálà. فاستبشروا ببيعكم الذي بايعتم به. Àwọn tí wọn náà máa gba róòdù lólẹ̀ lórí àdéhùn tí wọn náà bọ́lọ̀ ọ̀bà gbé. Wọ́n náà lè gbàrú àlefà òòrùn láàrin. Àwọn olùdíje èrè tó tó kéèyàn ó wà lẹ́nà ọlọ́mọṣẹ́lá ìfowópamọ́ àgbẹ̀nà. Káwọn sábà ti gbọ́, wọ́n ti gbàgbé arábìnrin ní àdébẹ̀ sọ́lá rẹ̀ ní ṣe sùúrù pàtàkì bọ́ọ̀lù àbújẹ́ndà oríṣi tó kú ẹyọ kan àríbá ń bẹ̀rẹ̀ Allah àbàkàṣà bẹ̀rẹ̀ wọn ọba yìí pé kí asọ́mọ̀ mọ bọ́ọ̀lù lára àmì mẹ́tì kẹ́yẹ́ bá ti dé ẹwu ẹ̀kọ́ obìnrin ẹni pé káàdì tó gbóhùn bẹ̀rẹ̀ wọn ọba yìí pé sádẹ́wò ìbá tẹ̀ wá sẹ́kù sẹ́kù ti mọ̀ yìí pé fi ra àbújẹ́ndà kó mẹ́jẹ wípé yóò ti wá lọ sí sábà bí ọ̀rọ̀ tí àìsàn ti wá nípa yìí asọ́wọ́ àbúgbọ́lá àwọn èèyàn wà máa rí ara tó ń ti rí nígbà tí obìnrin tí eléyìí dé bá bá ń sọ fún àbẹ́bí pé kó bóun bẹ́ẹ̀ lọ́wọ́ bá ká sọ mọ́ bọ́ lára àwọn báwo wá lòdì tó mọ̀ ẹ́ mọ̀ fún ara rẹ̀ tó mọ̀ ẹ́ mọ̀ ẹ́ sọ kéjì ká oyè ẹ̀ lẹ̀ tí ò sí wọ̀ jáde lórí. ilé àwọn àfáàdù sọ yìí pé kó dà ẹni tó bá ń jẹ́ télọ̀ tó bá rẹ̀ irú aṣọ bá rẹ̀ irú aṣọ bẹ́ẹ̀ fóbìnrin ó sì màmúlẹ́sì tó obìnrin yẹn ò ní wọ ìjáde lórí ẹlẹ́sẹ̀ ní télọ̀ yẹn بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون لقد أجد بابك باب وسيسي أي بلا نهي مصر بابك àárọ̀ jẹ ọtí dédé wà bẹ̀rẹ̀ àmì ẹ̀ ó gbọ́ ó sẹ́kì ojú ẹ̀ ládàá àbí. ara á dùn bẹ̀rẹ̀. àbẹ́ ra sọ fún yín pé àbíbi lọ bá ìyá kankan ní àlejò ó sì lóúnjẹ fún àtẹ́bí ẹ̀sán lámú ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àti tẹ̀ àti tìmátì gbé ajẹ́kùn tẹ̀ tẹ́lọ̀ tẹ́tọ̀ lẹ́bi ṣùgbọ́n náà ẹ̀kọ́ náà ní pé tọba ti wá rà aṣọ tó takò dájọ́ ọlọ́run ọba ó mọ ẹgbẹ̀ṣẹ̀. ọ̀pọ̀lọpọ̀ bí táwọn ọlọ́bìnrin gan ẹ̀kọ́ tí máa ti rábà tí máa ti rábà wọn fọlọ̀ gbọ̀ǹkọ́ ó mọ ẹgbẹ̀ṣẹ̀ lórí ẹ̀ tó bá lọ sọ fóbìnrin ọ̀rọ̀ backlash àbí ẹni tí ìṣẹ́ máa ń rán ó sì fẹ́ gómìnà yẹn kìí sóbìnrin tí máa ń wọ ìjà ẹ̀sẹ̀ ń bẹ lọ́rùn tí wọ́n kó dàkójẹ́lẹ̀ àlọ́. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سواتكم وريشا ọba sọ afọkalẹ̀ fún wa ó lè máa jẹ́ tí ó máa bo òwò ara wa wá rí ó sì jẹ́ tí ó máa tẹ̀wálẹ̀ fọ́. wọ́n ní bá sọ tẹ́kọ̀ọ́ nígbà mo ti pa ọlọ́run ọba lásọ tó da níwájú ọlọ́run. Láàlì kàmí láyé àti láàlẹ̀ òun àdàkẹ́rù. Tó gbogbo àwọn ẹ̀kọ́ ìlú yóò pẹ̀. Ẹ wá ní àjọ bí ìyá nínú ìwọ̀n wá ń gbé ẹgbẹ́ pọ́jẹ́tì kí n kọ́ kẹ̀ ní sàtà. Ẹ sí kí n kọ́ àbí kí n mọ̀kọ́ á. Ah, ó lè kọ́ náà oníkọ́ òun yóò máa túnmọ̀ sí náà sáà ọ̀sọ̀ ilé ìjọsìn àwọn kèfèrí ilé ìjọsìn àwọn kèfèrí ibi táwọn kèfèrí ti ń jọ́sìn ọwá ní kíkì lálẹ́ ọ̀wá ló wá gba sí ẹ̀bẹ̀ àbí ó lẹ́tà yìí ìwọ ni wá yẹ kí wọ́n lọ lẹ́tà yìí ibi tí kèwòlì rọ́ọ̀dù mọ̀ pàápàá wẹ̀. ọ̀sán rọ́ọ̀kà ṣe á ní ìdáhùn. على من باب تعاون على البر والتقوى ولا تعاونوا على البر والتقوى ẹ gbọ́dọ̀ fún àwọn èèyàn lórí ìyàtọ̀ Ọlọ́run àti ìyàtẹsẹ àti táwọn bá ti wà ní ẹgbẹ́ gbogbo tó bá ti wá jọ báyìí tó bá ti ṣe ó mọgbẹ. wọ́n ti san wẹ́bsáìtì fún wọn. gbogbo àwọn tó bá ti jọ báwọn pátá tó o lóun tẹ̀ bá alọ́kọ́tẹ̀ ẹ̀ bá wá pẹ́ pé o wá jẹ́ ní mọ́dáṣà àbó jẹ́ ní mọ́sáàsì o máa wọ bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe ọtí mọ́kọ́tà àfọ̀n nígbà kan mọ́sá bí kìlá lè wọ ṣùgbọ́n mọ́sáàsì ẹ̀ ń kọ́ káàkiri mọ́ àpò òróǹde òjò ọ̀rẹ́ ó ti gbẹgbẹ ládá láti rẹ̀ bàdà. Òbí ń pè tó ń ṣe yẹn nígbà mi tààwọn àgbègbè wàtàkùwà ó ti gba owó pé ó dà àwọn owó tó ń gbà gan ó bẹ̀ ju ti bíríkì láti dá lọ sí wàhálà àǹfààní tó nínú yẹn. Fọ́nrẹ́bí sọ̀lá lọ sọ́lá obìnrin káàdé ní omi ọlọ́wọ́ náà. Àgbà àtàkàṣà fún òun kankan sọ mọ bọ́ lára òun. Ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ ní sára rẹ̀ yá ti dẹ́kun fún ara rẹ̀ náà ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́pọ̀lọpọ̀ kò kí n ti wá. Nígbà náà ló ń gbà níbi ni wípé àwọn àbíjà bá ṣe dùá fún àwọn àfáàbù àhàd àwọn tí nǹkan fi kejì bá sọnù lára wọn tó jẹ́ àléébù lára wọn àbí máa ń ṣe dùá fún Bẹ́ẹ̀ ni wọ́n ọkùnrin tó bá bá rẹ̀ bá wà Hamad sọ̀rọ̀ lọ́wọ́ Ní àlejò tó wọ́n mi lọ fún ẹ̀yìn ó ní ọkùnrin yẹn afọ́jú ni ọlọ́ba àdébí sọ́lá lọ sálá ó ní ojú sọ́lá kúkú lọ bá mi jẹ́ ọlọ́run ayọ̀ àfíà ní kó fún ìlànà àfíà mo fẹ́ rí rẹ. ó sọ̀rọ̀ ọ̀nà bá ní ṣíta tó bá wù ọ́ káyọ̀ nǹkan fẹ́ràn ní pé kí n ṣàdúrà ṣàáwì kí n ṣàdúrà fún wa ṣí tó bá wù ọ́ tó bá lè gbọ́ ojúmọ́ fẹ́ fẹ́ bárúkà kó ti ṣe sùúrù náà fọwọ́ fọwọ́ ọkùnrin yẹn wá sí àbẹ̀tẹ̀ sọ́lá jọ̀pá jọ̀pá àríwó àdúrà mo fẹ́ àdúrà sí ojú ìlà àdúrà lórí àdúrà làwọn ọmọdé wájú náà. Àbẹ̀tẹ̀ wá pálásẹ̀ dàgbọ́jú, àbẹ̀tẹ̀ wá pálásẹ̀ ayẹ̀ ọ̀fà, àbẹ̀tẹ̀ wá nípa kùnìyàn kó lọ ṣàlùwàlá. Àbẹ̀tẹ̀ kó lọ ṣàlùwàlá, kó ṣàlùwàlá yẹn dáadáa. Àbẹ̀tẹ̀ wá kọ́ ní àdúrà tí ó máa gbogbo Allahumma ìwọ́n ọ̀rá ìní àṣàrò mo ń bi ọ́ lẹ́rìí wà á tàwájà ilé kàbí nàbí yìí ka Muhammad nàbí yìí rahma. mo ẹ àwọn ẹwọ́n ti àdìsí yìí àdìsí yá wọn lẹ ẹni ká mọ̀ fọ́nà nàbí tọ́ra ìdá nàbí sọ̀tọ̀ pọ̀ àdìsí yóò jẹ́ ìrìn fún yín báyìí fún jàdùn àlejò ó jẹ́ ìrìn lè yín ni àyìnbó fi ọlá àdẹ́jù sọ̀rọ̀. àwọn ìkọ̀ ìgbé kó lọ sàdọ́ ìgbé wọ mo wá sọ́dọ̀ rẹ mo ń bí ọ lórí gẹ́lẹ́ bí mo ti láàánú ìgbẹ́ náà sí ọ kókó náà bá ń bí ọ àtọwọ́ta. sórí ẹ̀rọ fún mi kó lọ bá nàbí ibẹ̀ kó bá ń sàdúrà kó wá mọ̀jẹ̀ pé ẹni pé ẹ̀kọ́ mẹ́lẹ̀ yẹn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa tàbí àwọn èèyàn náà ìwọ́n tó ń ṣàfà bùkátà kàtí kejì wá dọ́dọ̀ rẹ ó wá àbá àpẹẹrẹ àpẹẹrẹ bí àpá àti bọ̀ ṣe wọ́n ló ṣe kí ọmọ ìfọ̀nà rẹ̀ so bàbá tí kí lóòrùn ti ń ṣàdúrà fún ọ ìwọ náà kí lóòrùn fúnra ara rẹ di ọlọ́ọ̀ba so pẹ̀lú gbìyànjú rẹ àti ọ̀fin kọ́ lọ́dọ̀ àpá rẹ náà ọlọ́ọ̀ba yóò mú gbàdúrà wà bọ̀ pọ̀pọ̀lọpọ̀ ó ti dé òwe àmì náà máa ṣàdúrà ah, ìwọ náà ṣe ẹni tó bàtọ́ tó bá nàbí yìí pé àbẹ́bí sàdúrà fún mi ní wàá kọ ọ̀dà padà sí àti pé ìwọ náà lọ ọmọ ewu pé aláhùnmá ọlọ́mọba mi ìní àfàlù òbí ọ́lẹ́ rẹ̀ wà táwọn jẹ́ ìlé kàbíkà níbi ká nàbí yẹwà kódà mo ti sọ fún kó bá sọ fún ọwọ́ ọlọ́run ọba ìpè lódà lágbàrí bí kò bá bí yá rẹ̀ ẹ́ ìṣàkóbi àlẹ́ ìkó ìfòdíyà Allahumma fàṣẹṣẹ òfin ìjà. nígbà bí bá bí ọ́ lórí nípa àbí ìwọ́lọ́wọ́ ọba sẹ́ni fi parí àti Allahumma ìwọ́lọ́wọ́ ọba fàṣẹṣẹ òwò fi ìjà ọlọ́run bá gbàǹtí àbí bá sọ fún ọ nípa àmì gbà sàgbẹ́ni tó tó ti pé bá mi tàwọn sùn mi dùn á yọ Òbí à, ó ń sọ wípé wípé a lè rí ọkọ̀ ẹni tá a rí kó tún súnmọ́ lọ́kọ̀ jù wá lọ. A lè tún rẹ̀ òun náà fún kó bá ní jọ. Àwọn náà wọ́n ní wọ́n ní wọ́n lọ. Mo bá fọlá pẹ́jà ẹgbẹ́ ìgbẹ́ ní àtọ̀ yìí. Ìdí ẹnu, mo ti rán sí ọ gbogbo bó bá ti sọ̀rọ̀ mi tó bá mi já mi ọ. Dàpọ̀ mi lórí lọ́dọ̀ rẹ o, dàpọ̀ mi o. Ẹ dákun mo fọ́lẹ́ ní mẹ́rọ̀. Báyìí mo sọ fún ọlọ́run báyìí dájú mo lọ́ لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا في توسل والوسيلة فانتبه لما يهود أو gẹ́gẹ́ bá àwọn ọ̀rẹ́ ìgbé àdúgbò ìfọ́lá àkọ́kọ́ ọkùnrin ẹgbẹ́ pọ̀pọ̀lọ́ ọ̀hún bẹ̀rẹ̀ ṣùgbọ́n níbi tí pípẹ́ tẹ̀ bá ń tó eré ibi tí àbẹ́bí ti parí ọ̀rọ̀ yẹn ibẹ̀ láti fa gbogbo ta àtọ́rọ̀ ìjáde ìgbé ẹgbẹ́ pé kìí ṣe gbogbo fọlá àkọ́jú bẹ̀rẹ̀ lọ. gbogbo tó ń fọ àkọ́jú ìfọ́ ìṣọ̀kan bá àwọn ọmọ fi wo fíyà kò ní ìdíyun ọlọ́run bá gba ẹni tó bá sọ nípa mi kò ní ìdíyun mọ́. ó ti yé nínú àwọn bí ànábì sallallahu alaihi wasallam ó fi bá àwọn ìwà dáadáa tí ànábì ilé ó fi bá àwọn tí ìkankan tí kejì ò pé lára wọn tó fi bá wọn lò ó náà ni wípé àbíbi máa ń wá ọkọ̀ tó bá da àbíbi máa ń fi pè wọ́n ẹ́ ntí ó da nínú owó dùn tí wọ́n bá gbọ́ àbíbi fi máa pọ̀ wọ́n. afáwọn ajá bẹ́ẹ̀ ibn abdullah ó ní àdébà muhammad sallallahu alaihi wa sallam ó yà àbíbi tó máa wọ́n jẹ́ bẹ́ẹ̀ ibn tọ́lù kò bí náà ilẹ̀ basir. àbíbi náà ẹ jẹ́ ká lọ bá ọkùnrin tó rí rẹ̀ dáadáa yẹn nínú àwọn bàní wákìtì ẹja lọ bẹ̀ wò ẹni tọ́lá bí ti rí ifá àti ìjọ náà lọ́wọ́ wàkà nàró jùlọ àmọ́ àfọ́jú. àfọ́jú ni ẹni yẹn àbí wàá ní ẹjẹ́ ká lọ sẹ́kí ẹjẹ́ ká lọ bá ẹni tí orí rẹ̀ dáadáa yẹn ẹja lọ bá. kí ni àwọn ìbí ṣe dáhùn sallallahu alaihi wa alihi wa sallam ẹ àbí mi ṣe bẹ́ẹ̀ láti lè bá àjẹ́ kí ẹni yẹn kí ó dùn dùn. kó lè mọ̀ yí pé ojú ìta ló fọ́ inú òṣèké ìfọ̀nù ló fọ́ ilé àwọn tó fọ́ pé ojú pé ojú ìta fọ́ kò mí gbójú ojú ti fọ́ orí abúlé àgbà báyìí. ìyáhùn bíláhùn mi. حين ينورهما يأخذ الله عين ينورهما يأخذ عيناي نورهما ياخذ الله من عيناي نورهما ففي لساني وقلبي منهما نور ففي لساني وقلبي منهما نور عقلي ذكي وقلبي غير ذي دخلي عقلي ذكي وقلبي ويزيد خليل وفي لساني وقلبي di tẹ́ bá ti dé báyìí yóò tún fún àwọn náà ní rọ́hà. Ibn Abbas ní yàkùdìláhù min àìnà yanúrahùmá. Yàkùdìláhù min àìnà yanúrahùmá. Wàfi lisani wa qalbi minhuma nurun. Wàfi lisani wa qalbi minhuma nurun. Wàfi lisani wa qalbi minhuma nurun. عقلي زكي وقلبي غير ذي دغل عقلي زكي وقلبي غير ذي دغل وفي فمي صارم وفي فمي صارم مسمو alẹ́jọ́ ìgbàkọ́gbà sí àfẹ́. Allah akbar. Ah. ìgbàlá ti sallallahu alaihi wasallam àmọ́ àdàwọ́ pé àbúsàdò tiẹ̀ tàhárákà. Kọ̀ǹdé rẹ̀ fi. Àrẹ́bí sọ́lá ó pẹ ọkùnrin yìí ní ẹ̀ tó ríran máa rí pé kò sí kò ríran. Àrẹ́bí ṣe bẹ́ẹ̀ láti lè bá a ṣe pẹ̀lẹ́ tó ẹlòmíì gbọ̀ gan tó gbogbo gbogbo àlébà rẹ̀ yẹn pátá lókùnmọ̀ gbìyàn sodi abọ́dọ̀ ẹ̀kọ́ wà lọ́dọ̀ àlébà wa Muhammad sallallahu alayhi wa sallam. kólódó ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n ṣe pé ìwọ́n wà máa jẹ́ gbogbo gbà ó wá tẹ̀ ní kẹ́mí tó fi lè sàlàyé ọ̀rọ̀ ara òṣèlú ọba ní ẹja lọ sọ́dọ̀ ọkùnrin yìí lórí náà dáadáa náà ibi táwọn ọ̀rọ̀ pọ̀ díẹ̀.

kò súnmùtù rárá. gbẹ́gungbẹ́gun ní ẹsẹ̀ rẹ̀ rí radiyallahu anhu. ọwọ́ ń kọjá níjọ́ kan atẹ́gùn wa fẹ́ tẹ̀pásọ́ bọ́ àti yára fátẹ́gùn ti fẹ́ ilé àwọn èèyàn rí gbẹ́gbẹ́sẹ̀ táyà ẹ̀sẹ̀ ti rí àgbàṣe kàlùkọ́wò nǹkan gbọ́ ẹni ha hahaha, ha Kalau dá ha ha àgbàlagbà bá fi àgbà fún àgbà rẹ̀rìn alẹ́ ìwà gbọ́ àdébí ni mi máa ṣẹ̀dá kú kí ni ìpàdé rẹ̀rìn ẹ̀rìn nabi ló dé kí ló hà wọ́n ní yá nàbí yàrá mi dé kọ́tì fàákọ́ yìí ẹsẹ̀ rẹ̀ eh tá eh, kalau rí Kalau ṣe jì iná ní pa wá rẹ̀rìn ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n mi dáa lẹ́nu mi tó kọjá kan iṣẹ́ ìdí kó dúpẹ́ bọ́lá wọn ti ṣe wọ́ ẹ̀rìn يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون ẹ̀kọ́ tó lágbára nìyẹn fún wa wọ́n wá ní àníbí àpẹẹrẹsẹ̀lẹ́gbẹ́ àwọn bí ẹsẹ̀ rẹ̀ dé rí nì tẹ́lifí bá rí obìnrin míì àràfẹ́ kó dúpẹ́ fọ́nà kó dẹ̀rẹ̀ bá jẹ lọ yóò tún kódà yóò tún kéré yóò kò yẹ ká rí báyìí ó dàbí orí yóò wu ẹni tí àìlera kan bẹ lára ẹ̀ sẹ́ni yóò fún bẹ̀fẹ́ nìyẹn ń wò lórí àlẹ́ yà wọn yorùbá yóò yẹ rẹ̀ sẹ́ni yóò gbá ah, ẹni yìí ń wò mí pẹ̀lú ẹ̀ ó ń wò mí má àìlera tó bẹ lára àbọ̀dọ̀ rí báwọn. wọ́n ti wá gbọ́ sọlọ́ọ̀ ó sọ ní wọn lẹ́bi náà fi lè yẹ́ níyì àdébìnrin mo fi ọlọ́run ọba tí ẹ̀mí mi ń bẹ̀rẹ̀ wẹ̀ búra làhùmà afkọ̀lù ìmọ̀sílù tẹ́ ẹ̀ fi ṣe ẹ̀ẹ́dá lórí gbàgbàgbọ́ tí ò túmọ̀ i tí wọ́n bá gbé sórí orí skéèlì lọ́dọ̀ ọlọ́run lára tí ó lọ́dọ̀ ọlọ́run ọba ó tẹ̀wọ̀n ju òkè wúlù bó ti tóbi tó rẹ̀. nípa kò wo bí àìrẹ́ àwọn ṣe rí wọn kó fi kọ́lẹ̀ níbi iṣẹ́ olóore. ṣe rí yẹ tó sọ sọ yí tó ti bẹ́sẹ̀ ló ṣe gbádùn iná ni ó lọ́jọ́ làánù. lẹ́gbẹ̀ẹ́ àìlera kò lé àìlera kò gbọ́dọ̀ kó ọkọ dí ọ níbi ìtọ́lọ́run bá. ìgbìmọ̀ sùkúrù tó ti bó ṣe rí iná òun ló tún jí tó ka kùrán lóru sáré bí fi kọjá sọlọ́rọ̀ sọlá. sọlá bí sọ pé pẹ̀lú àrọ́dà àyẹ̀kọ́lá kùrán gbogbo ẹ̀ta lọ́ka kùrán gẹ́lẹ́ kàmá uzra Muhammad gẹ́lẹ́ bí wọ́n ti sọ kalẹ̀ fún ìyànnabi faliyakọ́ ahóbi kìrọ́ àti ibn ọmọ abdi kọ́lọ́ máa kà á ń ka kùrán ní ti ń ka kùrán. ohun tí a ṣẹlẹ̀ dáyìí fẹ́rẹ̀ bíbẹ̀ ẹ̀yà ni o ó ti dáyìí pé ọlọ́run ní láyé kọ́rù kọ́rù mi kọ́rù. ìyáyọ lọ́bìnrin àmàlù láyà sọ̀kọ́rì káwọn mi káwọn mi àṣà ayakùnù kọ́yọ̀ mi ni hom wàlá nìṣáà mi nìṣáà. عسى أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون ẹ̀kọ́ tó lágbára nìyá tó yọ ọlọ́run bá fún wa. láyé àsìkò ká má fi ẹ̀sìn ẹ̀yẹ tó ọlọ́run bá wò nídìí àwòrán bá ti rí àwọn àwọn obìnrin lè náà kọ́ ló fi lọ́n fa àtúnfi àyà náà àwọn obìnrin wípé wàlá nìsa omi nìbà. wàlá nìsa omi nìsa. obìnrin ní òní kan ló fa ìmúṣẹ tó fa ìmọ̀lẹ́yìn tiẹ̀ tó gbogbo ẹ̀yẹ ní ọmọlá bùkù ara rẹ̀ ẹ ṣé fífà yẹn lọ́wọ́ ó fi gbẹ sórí kí lálùkì àmọ́. àṣà ayẹ́kùn nà mi ni náà. ẹ lóbi dẹ́ta àwọn afáàlẹ́ ìlú mọ̀sùlùmí yìí kódà ó padà di sí àwọn èèyàn mọ̀ láàrin òde ifá ó ní àwọn tàbí padà mọ̀ láàrin ara wọn yìí pé káàna akọrọ̀bù náà sì hàrí jẹ. tó bá sọ pé ta ló mọ ìṣe sí ànábì ju ìlú mọ̀sùlùmí làwọn mọ̀ wọ́n sáwọn tí a níbi rọ̀sọ̀lù là káfí wàá ju ànábì àmọ̀ láàrin ara wa àwọn àtàlẹ́ ìyẹn bẹ̀rẹ̀ ìdè Àṣà ayẹ́kùn náà ó dá àwọn a mọ̀ yí pé ayé mọ̀sọ́rọ́ dè nínú àwọn tó súnmọ́ lọ́hùn pàkípàkí nínú wa ọ̀gá ní mọ̀sọ́rọ́ dè. àwọn torí máa pẹ́ bẹ́ẹ̀ sàlẹ̀ torí yẹn wà láì kọ̀kọ́ dí. tó ọlọ́run ọba ò ní wo bá a ṣe rí ní súrà bá a ṣe rí bẹ́ẹ̀ kíníkan ó lè fáyẹ̀ tí ò fáyẹ̀ bá ó lè lo oore jù ọ lọ níwájú ọlọ́run nígbà tó ń bá ti ń ṣe tọ́wọ́n ọba gbélé lọ́rùn lọ́rùn. àbá ayẹ́kùn nà káyọ̀rọ̀ mi ni ó ń nà wàlá tàlí mi zùrà ń fúta kún wàlá tàná bá zùn bí ní àríkọ́ bẹ̀. بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون tó ju ìpayà ọlọ́run ọba lọ ìpayà ọlọ́run ni máa ń ṣàyà na èèyàn ìpayà ọlọ́run ọba ni máa ń sọ yẹn di ẹni tí ó ní ẹwà tó tí ìwà bẹ́ẹ̀ bá fáìn fáìn àmì kẹfẹ́rí tó jẹ́ pé ó fáìn ṣùgbọ́n kí láǹfààní ẹwà rẹ̀ nígbà tó bá wọnú lọ́tẹ́ ọlọ́mọ ti wá báyìí. torí tí màsíwò dà níbi sọlọ lọ́rọ̀ sọ́lá ó kó àwọn sọ̀hábà lẹ́kọ̀ọ́ wípé bí ó ti rí ẹsẹ̀ tẹ́ ẹsẹ̀ ẹsẹ̀ ní ọ̀dà lójú yìí yẹn ẹsẹ̀ yẹn ó lọ́lá níwájú ọlọ́run ọba tí wọ́n bá gbé wọn níbi ìsúnmọ́ ọlọ́run tó fi ní ju òfin òfin lọ. eléyìí inú àwọn ẹ̀kọ́ nìyẹn. bákan náà lẹ́bi nínú wàtá bí lu pẹ̀lú àwọn irú àwọn èèyàn báyìí ó ní wípé àbí mọ́ lọ bẹ̀ wọ́n wò sallallahu alaihi wasallam ẹ̀rí pé súnmọ́ ìta sílẹ̀ ti pọ̀ gan. àbí mọ́ lọ bí àwọn aláìlera wò ló ti ziyara fún. ilé wo la ti lọ sọ́dọ̀ àwọn kílẹ̀kùn wọn lẹ̀ kan àwọn special kílẹ̀kùn wọn lẹ̀ kan. ilé wo la ti lọ bẹ̀ pé àkílódà Uh, gbogbo pàtàkì ní sọdún náà agodi gàdùn náà lẹ́ẹ̀mọ lọ oh. àti surprise. Mm-hmm. Ah. pé àwọn ọdún náà sọdún ẹ̀yà kan ọmọ ọlọ surprise ẹ̀yà kan àá tó kò sí ziyara akẹ́lẹ̀ ọ̀dọ̀ àwọn tàwátìlà àti nínú rẹ̀ sí. inú sunna náà ní kíkà lọ kábẹ̀ wọ́n wò pàápàá gbèrò sí má tẹ̀fẹ́ tiwa. afọwọ́ mahmood ibn rabi al-ansari ó ní ìtìbárì numeric nínú àwọn àṣàbù nàbí ìsàsọ́lá ni arákùnrin ẹ̀ náà jagun bá dérí ìtìbá ń bá sọ yìí ọba àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam ó ní ya Rasulullah ó ní wò ní ṣe ọlọ́run ana rajulun barirul basar àrẹ́bí ìrí rẹ ìrí rẹ mi kò dúró kò dápé wà á dà wòsàn lè mi mo sì máa ń kírun fún àwọn ìjọ mi fa ìdá kánàtì àmtọ́ọ̀lù sáálà wàá dín lẹ́dí lẹ́ni wà ìdàkùn ó bá ti wá di àsìkò òjò Agbara òjò yóò ti di ọ̀nà ibi mo máa ń gbà lọ ibi tí ba ti lọ kí n bá wọn jọ mi. àfojúsùn ni mí ilé òjò ẹ̀mọ̀ pé àgbàrá àsìkò Ojo lágbára yẹn ti lọ sí ìyọ̀ gbẹ́sẹ̀ sí àsìkò òjò gbogbo ẹ̀ ó ti dàpọ̀ ó ní nǹkan yẹn máa na wá ọ̀nà àtàkìyàn àti àmàzìlà hàn kódà ìníkì ìníkì níkàpá àti lọ lọ kí fún wọn. ó lóun wá òwe pé àrígbẹ̀sán lá tó bá ó ní mo wá wò ó yóò tẹ̀mí lọ́rùn ya Rasulullah lóògì sọlọ́ adẹ́kàtà àti ìrìn pé kó wá bá mi ọ̀tọ̀sọ́lé àfìgbẹ́ tí kò wá kírun fún mi nínú ilé mi. sallallahu alaihi wasallam. tọ́wọ́ tí a kírun fún ilé mi fún adákìlò owó mùsọ̀lá ibi tí mo bá ti wá kírun yẹn ń wà á sọ di ààyè tí ń tì máa kírun. ọ̀tọ̀ tó fà adákìlò owó mọ́sídìí láì. gbogbo ìyàtọ̀ mi láàrin mùsọ̀lá àti mọ́sídìí ibi tá a wà yìí lè sìn mùsọ̀lá ni ó ti wà náà tó pé bàbá tó parí ìdánilẹ́kọ̀ọ́ ní ìdáwọ́ fẹ́ kí wọn láti kí sọ́lá gbogbo àkáàbù tó tààlákọ̀ mọ́ mọ́sídìdù kò tààlákọ̀ mọ́ wù ó ti yé tó mọ́sídìdù olùdíjẹ́ pé àìsè nǹkan mí mọ́sídìdù náà ń dáhùn mọ́sí irú àyíká ti ń ti wọn tó ní sìkò síláì fi mẹ́fẹ́ abáníyìdù abánilẹ̀ ìdù ìjọ ìdì ni ó fi jẹ́ ìdù mùsọ́là nìyẹn láwọn ọjọ́ míì abáfiwá ń sinran àfihàn oh. kí n bẹ̀rẹ̀ àfihàn fẹ́ràn òòlẹ̀ kò sẹ́ẹ̀dì tó kò sí tó burú bẹ̀ torí pé kí ni bẹ̀rẹ̀ jẹ́ lọ́sọ̀lá àìsàn náà mọ́sálásí. ibi tí àwa tàbí àwọn mùsọ́là àwa òpin ní àárọ̀ táwọn ọmọ ẹlẹ́gbẹ́ bá wà lè kí wọ́n bá fi ń assembly hmm. subhanallah wọ́n bá ti ń yẹ pẹ́yẹ́lẹ́ ọlọ́run wọ́n oh. tún ṣe àṣẹ́lì nígbà tí kírun mùsọ́lá ni àbí àtúwà òpin ra ẹ̀yà gbá bọ́ọ̀lù lásìkò tó eré báyà kò sí láì sílẹ̀ mùsọ́lá ni jọba pé yàtọ̀ yẹ yé láàrin kíni mùsọ́lá àti gbogbo èyẹ lè ní mu ẹ sáré mi sọ yìí pé látàjà lóbùrú mẹ́ta kó ń kó bọ̀rọ̀ àbí ẹ má sọ lẹ́yìn ní sàárè tó ibi tó yẹ lè ní mùsọ́lá nínú ilé tí èyí ti máa ń kírun so àyẹ náà èyẹ ti bẹ ẹjẹ kí bẹ́ẹ̀ lọ lẹ́yìn ti máa sùn ẹjẹ kí bẹ́ẹ̀ lẹ́yìn ti máa kájà ẹjẹ kí bẹ́ẹ̀ lẹ́yìn ti máa jẹun láì fi tó tó bá délé òní wọn kọ́ kí táyà sùn mọ́sídìí mm, mm, mm. mùsọ́lá nílé so kò tà ó ya pẹ́yàtọ̀ mọ́sídìí nídìí àwọn àkámù yẹn kó ṣe pọ̀ nínú kíkẹ́ àwọn àbáṣọ ní kí la fẹ́ lò ní pé ọkùnrin nípa àtẹ́kùnbó wo mùsọ́lá a sì ń sọ ayẹyẹ ní ibi tí màá ti pẹ́ kírun òṣìṣẹ́ ọlọ́run ẹni tó wáyé ìbáyìí ànábì yìí afọ́jú sallallahu alaihi wa sallam ọkọ̀dọ̀ rasulullah sallam Insha Allah inṣàlá sàáfà Insha Allah. àmì pé o ṣe fẹ́yẹ náà ní ìṣèṣe òwò pé sí afọ́jú lásán lásán ní àwọn ìbáyìí tó ti dà náà yọ ọ̀rọ̀ wa àmì ìṣèlọ́bẹ̀ صلى الله عليه وسلم أبار الناس يرأمه جميعا أبار الناس يرأمه فقال صلى الله عليه وسلم الذي أدعى ọmọ Abubakar nínú ìwáyà ní orí àti àwọn ìkẹ́ nínú àwọn sàábà ọ̀dàlọ wọ́n dẹ̀ lọ́ngbà tí wọ́n délẹ̀ ṣé ní ọ̀tàfà àdìhá òtí ń jẹ ọwọ́ ìyálẹ̀ tá a bọ̀ díẹ̀ díẹ̀ ẹni pé àsìkò tí ẹni ká má kírun wàásù náà ìyẹn ti òtí kúrò onímọ̀ àbẹ́bí ṣe náà ọ̀dà kó wọlé falẹ̀ nìyẹn jìnnà bánabi ṣe wọlé láì ànábì ò jókòó hátà àdàkọ̀lẹ̀ bẹ́ńtà tí ànábì fi wọnú ilé bó ṣe wọlé kọ̀kọ́kọ́ jókòó kò jókòó bó ṣe wọlé fún màkà ànábì bẹ́ẹ̀ lọ́wọ́ ìtìmánu yìí pé àyìnà tó fi bọ̀ àná òsàn lè yàgbẹ́ báyìí ńbolo ti fẹ́ kí n bọ́ kí nu yẹn ó ní fàá ṣáàtú láhùn ilẹ̀ náà yẹ tẹ̀lé báyìí ó bá náwó sí igun kan lẹ́gbẹ̀ẹ́ ní fàá kọ́mọ̀ sọ́lá wà ká náà abadolayin asekinu atosafu fasandaro atayin sunba sallam agba kila fún alaka méjì àwọn àgbà yẹn ti pẹ̀lú ẹ̀ ẹ̀yìn bàdà ọ̀sálàmà ẹ̀yìn bàdà àbí wàá jókòó àwọn àìsàn gbé nabi àlejò fún ànábìwá Muhammad. tẹ́lifù gbàgbé lánàá sọ fún wa yìí pé sálejò bá dé kí n bá kọ́ gbé mu nǹkan mímu àti nǹkan jíjẹ ṣùgbọ́n àná bí o kọ́kọ́ jókòó jẹ́ nítorí pé n tó torí ẹ̀ wá gẹ́gẹ́ lọ́kọ̀ọ̀kọ̀ yẹn àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ kan bí àyíkáyà ní bóyá àfọ̀jẹ́ ní pé ẹnìkan ó fẹ́ gbà nǹkan nìkan sáwọn alábọ̀ jẹ ah, yorùbá ní àwọn ẹbí yorùbá ní kọ̀mọ̀kọ̀rọ̀ kan ó jọ bẹ́ẹ̀. so so àwọn onídìí tá a fẹ́ tu ìta rí nínú súnmọ̀ ní pé ìdí ẹ̀ máa kọ́kọ́ bá lọ bí kẹ́ ìyẹn ọ̀kọ́ ṣe kí ni. nípa pé òpó afẹ́ká máa jẹun ní oúnjẹ náà ní kọ́kọ́ kọ́kọ́ dámọ̀ sí wa. ó wùdà láyé gírígà sáfún mọ́tàlá kan òòtú ní mọ́tàlá pè wá yẹ ká pọ̀ jẹun ní bọ́tá àpéjọpọ̀ á sì ni pé o fẹ́ dá ìkankan ní pàtó ló fẹ́ ìdò kọ́kọ́ ṣe fẹ́ yẹn náà nìkan kọ́kọ́ kọ́ dáná ó pé tá a bá kọ́ jẹun àbí ìkankan ṣẹlẹ̀ nǹkan míì lè tún padà sí kí olùtàkùwá olùsẹ́rí wọlé. gbogbo àwọn kan yí àwọn ẹ̀kọ́ tí a fi gbé àwùjọ a fi lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni wọ́n dàbí mẹ́sàn-án lálẹ́ ìgbà náà àwọn àṣẹṣe kí ni o àwọn ìṣẹ̀ṣẹ̀ wá sí ní àlejò sallallahu alaihi wasallam nígbà bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ àdéhùn yìí pé afọ́jú pé àdébì sallallahu alaihi wasallam àdébì ti lọ́ọ́ ó sọ wípé kìí ṣe nínú ẹ̀kọ́ kó jẹ́ pé àwọn tó yẹ mọ̀ wá bá ti àwọn olówó nìkan yà àwọn afọ àwọn olówó nìkan ah, tó ti jẹ́ pé olówó nìkan ló mọ bá ti àbíbí sọlá wa sọlá gbogbo ẹ̀ ànábì kó papọ̀ sọlá wa wà lọ. ẹnna kàlá àlá olókè náà bí. bákẹ́rẹ́ ní ká tún jẹ fún àwọn lọ́wọ́bùlà àhàt ó náà ní wípé a máa ṣe ìrìṣàdù Ah, ọlọ́run jáde ṣàṣeyọrí o. a ti dájú lẹ́kọ̀ọ́ yẹn dákun jẹ́ báyìí já ní gbọ́rí pé àwọn onífàkọ́ ní akọ àwọn afọ́jú nù. pé àwọn sábò wọn ní jésù àkàtà mọ́ ṣe fún àwọn afọ́jú. Ah, ọ̀la rẹ̀ pé ìṣàlọ̀ ah, ọjọ́ tọ́sí òní akọ àwọn ṣe jẹ́ pé wọn ò lè gbọ́rọ̀ àfi ká fọwọ́ Àfọwọ́jú ìtọ́ràn báwọn ẹ̀sìn àwọn ti lọ yọ̀hún. Bó jẹ́ pé báfà ṣe ń dà ní ìsìn ọmọ ẹgbẹ́ òkè ọ̀fẹ́ kò náà. Òun ti mọ gbogbo ọ̀sán yẹn kó mọ̀ sí fún un. Ó dà bẹ́ẹ̀ bá sí fún wọn bóun ó ṣe mọ̀rú kí. Mm. Àbáwọn òní ṣẹ̀ṣẹ̀ láti àmọ̀. Ló fi jẹ́ pé àbábẹ́ ká ti sọ̀rọ̀ ní ìyá Harrison Allah ọlọ́mọdé tó sàlẹ̀ kò sọ lórí mọ́mílá kan. wọ́n ní ti ní odi banami tó dẹ́ pé àwọn olùdámọ̀ ẹ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ báyìí àwọn ní ìka ẹ̀ wọ́n sì mọ̀ ṣe kọ́ sọ̀tàn fúra àwọn ẹ̀ báyìí. tẹ̀wé pé pípé àwọn ṣe mùrọ̀ àgbógbó ẹ̀kọ́ ìlẹ́kọ̀ọ́rọ̀ àmẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam so abọ́lọ̀ fún dáwọ́ so àwọn òkè nísì àwọn tí ọbẹ̀ ńlá lọ. kan wájú wọn wọ́n ní abẹ́ rẹ̀ kó àwọn tó kan kú rẹ̀ kó fún àwọn nǹkan yìí torí pé gbogbo àwọn eléyìí náà wa àbí wọ́n sọ wọ́n yá wá ní ọlá tó tó wò lójú ní ìsìnwó sọ wọ́n yá wá <laughs> tí gbogbo àwọn táwọn sọ yìí bá dẹ̀ wà ẹni pé àwọn jẹ́ mọ̀ tọrọ owó kí yóò dínkù nígbà tó wá jẹ́ pé àwọn arọ tí wọ́n fàyà fà tí wọ́n lẹ́sẹ̀ rárá àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ẹ̀bọ̀dọ̀ mọ̀ tọrọ ìsìlámù fẹ́ ká tọrọ nǹkan o kí wọ́n dáhùn ṣe òkè bí yàgẹ́ mẹ́sẹ̀ báyìí àti lẹ́sẹ̀ àfa nu wọn gẹ́gẹ́ pé òun gẹ́gẹ́ mọ̀ túlẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ yìí fún wọn. so gbogbo olóòtú tó bá jẹ́ aago méje àkọ́kọ́ wà fáwọn àwọn arọ so àwọn sáàgù wa náà tí wọn lẹ́sẹ̀ náà àwọn náà ni wọ́n ṣe àkàmù fún wa kí ni láti lé tẹ́sẹ̀ wa mẹ́ ṣùgbọ́n àṣìjú sáwọn kẹ ẹlẹ́mìí gan ọmọ pé súnà kò mọ̀ pé súnà ju gbogbo àti tòmọ̀tò lọ gbogbo ẹ̀sùn kí sísọ ẹ̀pá yìí àti ká lábẹ́ kí owó kan dé àti ìfẹ́fẹ́ káàkiri ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wàláyé tá a sì fẹ́ kódà tá a bá bí owó ti dáhùn bẹ́ẹ̀ ká mẹ́sílẹ̀ kí ló wà lọ́la ẹ jẹ́ ká kọ́ mọ́sídù kan pé mọ́sídù yóò afọ́jú láti ṣe ìmáàmù wọn kó lè máa jẹ́ tẹ̀gíbù fáwọn yòókù náà wípé afọ́jú lè jẹ́ ìmáàmù. ẹ ti yẹ nìkan ti tẹ́ mọ́ mú lọ mọ́sáájú kó nà mọ́ gbowó ṣùgbọ́n àlè ṣe gbóhùn òṣèlú tọrọ àwọn nǹkan yìí bí àbẹ́bí sọ̀lá àwọn afọ́jú wọn máa wá bá àbẹ́bí wa Muhammad sọ̀lá àrùn àṣálà lápòjú àfa àbọ̀yá ó ní ẹnìkan lọ bá nàlẹ́ sàrà níjọ́ kan wọ́n á béèrè nípa wípé àwọn kẹsẹ̀ ní àbúlẹ̀ ìmọ̀ omi maxom bó ṣẹ̀ ni. ikú ọba mẹ́ta mi kò yíṣẹ́ ọlọ́run ọba ẹnìkan ní máa ń mú òun wá mọ́sáàsì ṣùgbọ́n kò sẹ́ni tí ó mú wá mọ́sáàsì mọ́ bó ni wọ́n sẹ́sọ̀ ara wọn. ó ṣe ọlọ́run wọn lọ kọ́ sàrẹ́bí ṣe tàràkì sọ fún pé ọmọ kírun ní inú ilé rẹ̀. ọwọ́ àlọ́ ẹ̀mí wa tó fàájì dẹ́dẹ́ ní kó wá kírun mọ́sáàsì gbàgbà. sallallahu alayhi wa sallam. afọ́jú tí ọmọ ìpínlẹ̀ lẹ́nu kọ́ wọn látọ̀ gbé pọ̀ ní fọ́lójú lè ṣe òun ìrùn jàmẹ́ tó ń gbọ́ yé nìyẹn. bọ́ọ̀ tí ọmọ àdéhùn ṣáà dúpọ̀ lẹ́sẹ̀ ìpínlẹ̀ lẹ́nu kọ́ lọ́mọ sí. bẹ́ẹ̀lú àwọn mùsùlùmí gẹ́ tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ alábara pátá ń sọ yìí ni wọ́n mọ fátì àkẹ́. kò sí kankan mí ta mọ̀ wọ́n ti gbé kẹtọ̀rọ̀ lọ. ìsáàmù mẹ́wàá ẹ̀ sí ní arẹ́gbẹ̀ẹ́sì kankan fún wọn náà ju ká ṣe kí ni lọ kẹtọ̀lọ́ kẹ́yìn náà sì fún ọ̀dà àbí láti gbé mi ẹ máa mú ọmọ tí ò lẹ́sẹ̀ wá lè kí ẹ̀yìn àfa àtẹ́yìn ló gbà láti bẹ̀rẹ̀ lé wọ́n kọ́ mọ̀sọ́dọ̀ ẹ̀ka ah, ah, ah, àtàkùn àgbà tí <laughs> kò ní ṣe ká tàbí ẹbí akẹ́kọ̀ọ́ àwọn ará kẹjẹ́ káwọn mùdírò ó dé náà tó o bẹ́ẹ̀ à ṣé tó ni. àwọn tó yí ara ètò wọn ẹnì tó ti di pé òní fẹ́ mú lọ lọ́dún kí ni ìwúlò ẹ̀ tó mú àmọ́ dàbọ̀ àwọn olórí ọmọ tó tó ti wọ́n pé kò lè ní ìwúlò mọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní tí wọ́n ló mọ ibi lọ́wọ́ fẹ́ gbára padì sí so ló fẹ́ pé àwọn nǹkan tí ànábì sallallahu alaihi wa sallama tí ànábì ń ṣe yìí ẹ̀kọ́ tó parí òun náà ó wà ń bẹ̀. Naam. وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله uswatun hasana ní ọlọ́run ọba fi bú ànábì lórí àbẹ̀sọ̀ ọ̀tọ́ wà láàájẹ́ ọ̀hùn àmà fi bú ànábì lórí àbẹ̀sọ̀ láàájẹ́ ọ̀hùn àmà àbọ̀rọ̀ ṣe ìrọ́dù kú lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ abára fáìkà ó si ń bèrè pé ẹ̀dá àpọ̀ ẹ̀jẹ̀ ọ̀sán amúnikí ń bèrè pé kí ni ìdájọ́ tó yẹ bá sùn lọ́sọ̀rọ̀ lọ́sọ̀ wá jí gbogbo mìíràn rẹ̀ ọwọ́ tọ́tọ́ ń dalẹ̀ mi ó ti wá kó àìrí ìwọ wá kọ́ ìyọ̀ ọ̀dà nǹkan tí wà nǹkan ṣe yẹn lọ́dọ̀ náà. عبس وتولى أن wa kò sí láì sí ìdílé yẹn ẹlòmíì níbi tó yọra dé kò lè bá fọ́jú jẹun sáàtọ̀dé ẹtí bá gbélé àwọn táwọn bọ̀kátà sọ yóò ṣe máa yé tó yọra dé kò lè bá rọ jẹun ṣé sọ bàbá jẹun sí yóò kó ìfọ́jú rẹ̀ hàn so ṣùgbọ́n torí pé àbí ọlọ́run ọba ní sọ́tún náà ọlọ́run ọba mẹ́rin mẹ́rin ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé kò sí ẹ̀ṣẹ̀ fún wa kò sí wàhálà níbi ká jẹun pẹ̀lú wọn kò sí nǹkan tí ó fi ṣe wá kò sí láì fi ń bi ká jẹun pẹ̀lú àrọ ká fi ìbẹ̀lẹ̀ kúrú bìí ara bíi sixty one kò sátìlẹ̀ bá àjẹ́ káwọn olóòmọ yìí pé èèyàn làwọn náà tó gba àwọn kan. ìfẹ́ alẹ́lẹ́ àmì hẹ́rọ̀dì wàlẹ́ alẹ́lẹ́ àrọ̀dì hẹ́rọ̀dì wàlẹ́ alẹ́lẹ́ بيوتكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم قلت رأسك وهو أبا Ọkọ̀ alẹ́kọ̀ọ́ tó pọ̀ bí átàrà nígbà Mùhàmmad sallallahu alaihi wasallam. Afọ́wà àbúkọ̀ bá dá ó ní àmúrí ìlú jẹmọ́ ọlọ́ọ̀bá àmẹ́bì nígbà kan sallallahu alaihi Ẹni yẹ́ bá ọkọ̀ èyí wà lábẹ́ bí akẹ́ ẹsẹ̀ mẹ́ta. Mẹ́ẹ̀mọ̀ alẹ́kọ̀ọ́ láàrin ọmọ ẹ̀yà خلق عظيم فسوف تبصرون بأيكم afọ àwọn àbúkọ̀tárà, ọjọ́lá àánú, olùpàtí arákùnrin ká ń sọ yìí, agbóhùn fún Muhammad salam alaihi wasallam, ẹni ń tẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀, ẹsẹ̀ rẹ̀ ògbó tọ́. Ó wá tẹ̀lé ilé yìí kò fẹ́ sọ gbóhùn ló rẹ̀ wà mẹ́rin sọ́lá. lọ ojú ogun jihad tí mo wá ẹ̀ lẹ́sẹ̀ mi yìí tí mo fi wá kú síbẹ̀. أمشي برجلي هذه صيحة في الجنة أردت سيئة تبيني سبعة في الإسلام كنا جون الدقل وجعوا قبال النار أمن البيت sẹ́rí ọkùnrin rẹ̀ pàtó ti gbọ́ ìwọ̀n lásán ó ti lọ jogun wúdù ó ti lọ pé tí tí bá ti lọ pé mi lè rìn láyé èkó ní tẹ̀lé alẹ́ kìámà níbi níbẹ̀ ó ti lọ jogun wúdù ó sì padà jàjà bẹ́ẹ̀ kú sójú ogun wúdù ó ṣe ọlọ́run ọba sọlọ ọ̀rọ̀ sọlá àníbìrì bàtà níbi bẹ́sẹ̀ ọ̀rọ̀ bàtà níbi ká á ní àǹdùrù ilé ìka tẹ́bùsì bìrìjìlì ká á bìí sọ yìí hàtàn fìlì jẹ́nà àmì á ah, mo ti ń wọ̀ yìí bí ẹni pé mo ti ń wọ̀ lálùjẹ́ nínú ẹ̀bá ìpẹ̀lẹ́sẹ̀ rẹ méjèèjì tó o fi rìn lálẹ́ kìyàmù ó túmọ̀ sí pé bí àwọn sọ̀rọ̀ àmà bí wọ́n ṣe rí olùyẹ gbogbo tó bá ti di pé ọ̀rọ̀ àlùjẹ́ náà àbíkẹ́ èbí sáwàlà àbẹ̀sọ́lá náà mọ́ ṣe bẹ́ẹ̀ fún wọn láti kéde láti lè ba àjẹ́kẹ́ ni wọ́n mọ̀ pé àwọn èyí sí ẹni ẹ̀yìn hátà wọn fi wọ́n sọ lórí ẹ̀rù bàtí àbẹ̀bí wa Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n fẹ́ lọ sórí ogun òdù náà wọ́n rẹ̀ sọ́lá nígbà tí ń ṣe pẹ̀lú àwọn ẹ̀tí gba ìmọ̀ràn tí lọ tí dúró lé tí bàtà àbẹ̀bí sáà tí a pé olórí Abdullah ibn Ummi Maktum ẹni tí rẹ kò rí rẹ àwọn ìsìn tó ló gbé ìwọ ni kò mọ darí wa torí èyí pọ̀ síta níbi sọ́lọ́lá àwọn àtọ́lára ó pàtàkì àwọn èèyàn yìí kò jẹ́ kí wọ́n rí bí ẹni wípé àbáwọn ò jámọ̀ nǹkan bákan náà nínú àwọn tí a tó rí muhammed abẹ́yẹ muhammed ní mọ́sálásí kí ló burú mi ká yẹn tí ara rẹ̀ ò dá pé tán tí àbẹ́bí òye ti bá kọjú lé nínú omi màtúmù ṣé pé pé o kí ló bí àdéhùn pé tí orí bí omi màtúmù bá ti pèrò tí ìbílẹ̀ bá ti pèrò ẹ̀yẹ máa jẹun lọ tí omi màtúmù bá ti pèrò ẹ̀yẹ ẹ̀fí ẹ̀ sọ́ọ̀fù ní ìbí pé òun jẹ òní pèrò tí wọ́n fi sọ wípé àfúbàtà àfúbàtà so kò lè dárí kò lè dárí náà rí àsùnwó tẹ̀ sọ́kù ó sì náà tó láwọn kò tẹ́ láì tó tí tí láì fi kò sí láì fi bẹ́ẹ̀ àwọn ẹni nìkan ní mo sáájú kò lọ́wọ́ àfijẹ́ mọ̀hájú ẹ yóò ẹ dàbẹ̀ kíríkà kíríkà tó bá bẹ̀rẹ̀ mọ̀hájú ni wá ní kíríkà à léwu èdè yẹn mo lè sọ máìkì sẹ́rẹ̀ kó máìkì kàkígbé ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ sí kí ni o ó bá máìkì àti sábà là ń tó lè dúró sí àbí kó ní ìgbó lè fi sí àyà àyà gbogbo nǹkan obìnrin wọn yí pé àwa náà ara àwọn mùsùlùmí ni wa ṣùgbọ́n mélòó ni wà ń ṣe bẹ́ẹ̀ nínú tó wá ga náà dàrú wa Muhammad sallallahu alaihi wa sallam wọn wá pọ̀ nípa nípa kábọ̀tù ká kẹrú àwọn èèyàn báyìí ìjọkọ̀ wá parí sí mi kábọ̀tù ká kẹrú àwọn èèyàn tó rí báyìí ọmọ fi sùtá kẹni tí ọlọ́run ọba wulẹ̀ ti fàbẹ́wò kan sí kejì kẹtẹ́lẹ̀ ẹ̀sẹ̀ rẹ níwájú ọlọ́run lágbára iṣẹ́ ọlọ́run ọba ní mọ̀lẹ́ òun ẹni náà ti dẹni ìgégun níwájú ọlọ́run mọ̀ sábà bá gbogbo ẹ̀ ń bá bàbá rẹ̀ ọlọ́run ọba ti fi géèjì bákan náà mọ̀lẹ́hóró mọ̀nsábà ọmọ ẹ̀ ń bá tú ìyá rẹ̀ náà ń kọ́ ọlọ́run ọba ti fi géèjì bákan náà mọ̀lẹ́hóró mọ̀nsábà àlẹ́gbẹ̀rẹ̀lá ẹ̀ ń bá dùn nǹkan fún dọ́tọ̀ sí ọlọ́run ọba ọ̀pẹ̀rẹ̀ fúsàgó àkóta ọlọ́run ọba ti fi géèjì bákan mọ̀ngọ́ yìí ẹ̀rọ tàkó mọ̀lẹ́hóró náà ibi tí ọyọ pílà ẹnìkan wá sólẹ̀ tẹlómi ìsẹ́gbẹ̀ àgbègbè fẹ́ẹ́ sórí pílà tẹlómi láti ṣàbòsí ẹ̀ ọlọ́run ọba ti fi géèmù. ẹ̀rí gbà ẹ̀rí kí ẹ máa gba olùdí plọ́ọ̀tì lè yẹ kẹ́ tẹ̀gbìn náà dìde. màlẹ́wọ́n bákan náà ni ẹni tí ni ó ti di ẹni tí wọ́n fi géèmù ẹnìkẹ́ni mọ̀nkẹ́mà ń tọ̀rí kí gbogbo ẹni tó jẹ́ afọ́jú pé ọ̀nà lọ́wọ́ ó lè wú yẹn tí a fẹ́rẹ̀ mi látara pé kò lákà fún àwọn ọ̀gá ìlú látara pé kò lákà olùkó ń sèré lóṣìṣẹ́ ẹ̀fẹ́ ìbá tẹ̀ wà lẹ́kọ̀ọ́ mo náà fẹ́ òjọ́jú olùkó ń kà sí ní àrẹ́kìnrin ọlọ́run ọba ti fi jóòdù pé ẹni tọ́lọ́run ọba fún ẹni tọ́lọ́run ọba ti gba ojú ẹ̀ ó tún wá bèrè lọ́wọ́ ó tún wá sọ́nù bákan náà nà wọ́n kọ́ àlàdà híbà ẹ ń bá sikin ẹ ń bá lọ ń bá ẹ lẹ́sùn pẹ̀lú àwọn ìgbó ṣe káàkiri àwọn ilé àwọn gbà ẹbí ọmọ ọba yìí wọ́n dúró bákan náà mọ̀lẹ́húndún mọ̀lẹ́ amúnadé amẹ́lẹ́kọ̀ wọlé ẹ ń bá ti sẹ́tà àwọn ọ̀jọ́ lùtù ń ṣe ìyẹn ni pé kí wọ́n sikin ní àtọkùnrin irú ẹni bẹ́ẹ̀ náà ìdílé ọlọ́wọ́ ọba ti fùwà lórí ẹ̀. sókè làwọn afọ lù nígbà tó bẹ̀rẹ̀ so ẹ wá ọ̀pọ̀lọpọ̀ nínú wa pé wà á fúnà ara dáadáa ni pé mú fúnà ara dáadáa ni káníwọ̀n ló ń wa kò dúró fún àbí àwọn arọ ọfẹ́ fúnà ara dáadáa ni kò ṣe sùúrù ẹbí wa ọ̀kadà àwọn lórí burú ya sí. ara dáadáa òun náà ni kò ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ oṣù nínú àwọn ẹ̀kọ́ tí a bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn sọ́lá lọ́kọ̀ wa. àìnàkà lọ́la olùkẹ́lẹ́ òbí. ọ̀gá tuntun yẹ ká tún máa rántí nípa àwọn èèyàn ní ìgbà nípa Muhammad sallam. ó ti kó yé wa wípé ọlọ́run ọba yìí ń pèsè ìjẹ́ ẹ̀mú fún ọ̀dẹ̀ ń sanu wa ìdù àfa ìlú pẹ̀lú irú àwọn èèyàn báyìí ti ń àríwá so àmọ̀ràn ti gbé tọ̀ gbogbo náà má ṣe fún wa níkẹyìn ọlọ́run ọba ń wo ti àwọn wọ̀nyí pé wa là tó ṣe bá ṣe bẹ́ẹ̀ ni à ìṣòro ọdẹ ṣe ẹ ní àwọn ẹ̀sìn kankan tó lọ́ọ́ ọlọ́run tẹ ìwà yín wò da ṣùgbọ́n ọlọ́run ọba ń wo irú àwọn wọ̀nyí ìlànà yẹn tó lọ́wọ́ àbùkù mọ̀bìtọ̀ ìfihàn bìdà àwọn tí mọ̀sálásí àlébìnrin ọlọ́run ọba subhanahu wa ta'ala ilẹ̀ ọmọ yìí pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ abara àwọn tí ara wọn ò dá nínú wọn tí wọ́n ń kírun nínú wọn tí wọ́n ń àwọn la tó fi gbogbo ẹ̀rọ pé agbọ́dọ̀ mọ ẹ lẹ́bi ẹ̀dá tí àwọn wọ̀nyí bá wù yìí bẹ́ẹ̀ oṣù onígbà kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ wùlẹ̀ mọ́ kílẹ̀ kílẹ̀ ẹ̀ṣẹ́ wọ́n yẹ kó tó yẹ wà máa gba lọ́rọ̀ ní mẹ́sàn-án wà rárá. àbí sọ́lá rẹ̀ sọ́lá lọ́lọ́họ́ rẹ̀ sẹ́ńdẹ̀m wọ́n dà níbẹ̀ sọ́lá máa ń mójú kú níbi irú láì túbọ̀ àwọn èèyàn báwọn. ọkùnrin kan náà rẹ̀ bọ̀ àwọn sọ́lá wọ́n ní ọkùnrin yà ó burú pẹ̀lú <laughs> pẹ̀lú ìjábọ̀dù ti ẹ̀yẹ ó wá ní ilẹ̀ tó fi ń dáko arákùnrin ó ní ilẹ̀ tí fi ń dáko ibi tó ń wá lédè ni wípé ó wá búlọ́ọ̀kù ojú ọ̀nà yẹn ó sọ fáwọn ẹbí yìí pé ìní ìgbà kó gba bí ìkọjá wà sallallahu alayhi wa sallam kọ́lá mi tó lóde ó gbé pẹ̀lú àti pé wọ́n bá ti gbàgbé kọjá ẹ̀ ń lẹ́ mọ́ ah, ah. àníbi ní bá wíwọ̀n sallallahu alayhi wa sallam kódà ó ní wà níbi ó dúpọ̀ ọlọ́run ọba búra tí n bá mọ̀ wípé afọ́jú ló sọ ó ní wàlláà ó lóun fọlọ́gbọ́n lọ àlà màá ní ilà ó ti gbìyànjú ẹ̀hẹ́dà tòrọ bẹ̀rẹ̀ yìí lára ọmọ ìtùkà dé tí n bá mọ̀ àpẹẹrẹ ọlọ́run bá mi pé ìfẹ́ tí lọ́yìn òsèlè mi ti mo lè rí ilẹ̀ tó ju wà níbi lọ yìí sáré ìdí ìgbà ìgbẹ́lẹ̀ lásán àti ti dàmọ́ yẹn táwọn bá sọ dé pé ìrẹ́ lómi ti fi lẹ̀mọ́ ju wọ̀rọ̀ yín lẹ̀mọ́ lójú. àwọn èèyàn máa sábà kàbdára sọ́dà náà wòlé káwọ̀ ìyàtúndò wò àwọn ìbá sọ́dọ̀ kí ni o wọ́n bá àwọn ìbá fẹ́ ya bò àwọn sàájà àdàbì wọ́n fẹ́ pé irú èèyàn wo eré àdàbì wa àwọn bẹ́ẹ̀ máa kó bí tí mò ń pa ó ń sọlọ́ a'mal qalbi a'mal basira ànábì ní tẹ̀rí lè tẹ̀ ẹ mẹ́pa o ẹ ká dà mú mọ́ra wa ó ti fọ́ lójú ó tún fọ́ lọ́kàn tí ẹ̀mí ti ẹ̀dí méjì kò rí rẹ ọkàn rẹ náà tún pé nígbà ṣe sùúrù pẹ̀lú ìwò òmùkọ̀ tó lò yẹn tó ẹ̀kọ́ nìyẹn tó bá mi darí kí wọ́n nà wọ́n nà wọ́n sì lè pa. tó bẹ́ẹ̀ yẹ wọ àbáwọn kan lọ́wọ́ àti ẹ̀ǹkan lọ́kàn ọkàn fa àfọwáṣe ojú wọ̀ ó bá dé kojú ọlá pé ẹ̀ wá sí ẹ̀sìn ọ̀sán súnà ẹ̀dá mọ̀ṣẹ́ mọ́lúdì pé àwọn ọmọ ẹ̀yẹ mọ́lúdì wọ́n láì ní wọ́n lè wà. وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون بالسراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين tó ká fún sùúrù tí a bá rí pé àwọn káwọ́ ìwé ilé àrùn lásánlásán yìí mí lọ́pàá lẹ́sẹ̀ ẹgbẹ́ pàṣẹ bá wọn àbẹ́bí wa nílé sallallahu alaihi wa sallam tí afọ́jú tó fẹ́ lẹ́yìn pẹ̀mẹ́ lójú tó tún rán náà nábì láti kọjá títí wọ́n fọlọ́kùnrin àyẹ̀pẹ́ tó ń bá mọ̀ yí pé òun lẹ́lòmíì ń lẹ ìtọ́wọ́ òun yìí mẹ́yì owó ní gbọ́dọ̀ àdàbì. sọ́dọ̀ ti rí àdàbì oṣù sùúrù pẹ̀lú rẹ̀ ọkà sọ yìí kíkọ eléyìí ó ti fọ́ lójú ó ti fọ́ ní ọkà náà. a gbọ́dọ̀ ní bá ti àwọn عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا bẹ́ẹ̀ máa lẹ́yìn tí àdánwò kan ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ máa wí gbólóhùn yẹn oṣù ẹ̀rọ ọba sọ̀kànlá omi ẹ̀rọ ọba yóò láyẹ̀ nínú irú àdánwò tó ṣẹlẹ̀ sẹ́yìn torí agbọ́dọ̀ mọ́ káàkiri ọ̀pọ̀ àwọn ọmọ wa kéékèèké bóyá ní ìṣẹ̀yẹ máa lọ títí àwọn ẹ̀wárí wèrè ó máa ń rẹ́rìn kọ́mọ náà èyẹ kì í rẹ́rìn o tòtí abẹ́rẹ́ lọ títí àwọn ọmọ ó wàá kọ́ wọn ní àṣàrò tí èèyàn máa ṣe gbogbo bí kọ̀ọ̀kan ló yẹ kó mọ̀ á kọ́ ọ̀run wọn pé tá ti dẹ́nu tó jẹ́ àdánwò dé bá níta àbá alhamdulilayi lẹbi àfààní mi màtàrà àtàbí. wọ́sọ̀tọ́lẹ̀ ni alẹ́ kẹsìrì mi mọ̀nà kọ́lẹ̀ kọ́tẹ̀ fúdí yìí lẹ. so àbí aláwọ̀ nínú àná rẹ̀ kójọ kó fún wa ní àgbẹ̀ àbáwọ̀ nítorí mi sọ nípa ọkùnrin afọ́jú yìí òun gẹ́gẹ́ ló dábàá yìí pé afọ́jú ni ẹ̀fẹ́ ọlọ́run bá lóye àwọn èèyàn yìí pé àwọn èèyàn kan sọ́tò láàjì yìí pé fẹ́yìn náà ha àlẹ́ àti àmàlẹ́ àbùsọ̀ òòfọ́ òòfọ́ ojú ríran yìí nìkan wà láti ti àmàlẹ́ kòlóògbé láti fi sọ̀rọ̀ ṣùgbọ́n ọkàn tí ń bẹ ọkàn ẹ̀mí gẹ́gẹ́ tó wà lọ́kàn wọn ló fi fọ́ mọ́ wọn lá ẹ̀ńtẹ́ àpọ̀jù. أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو أذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب ولكن تعمى القلوب التي في الصدور ọlọ́run bá ní wọn fọ́ ojú ríran nìkan wọ́n fọ́ ìríran tinú ọkàn tí ẹ̀sìn máa ń rí òdodo náà ṣe ìyẹn burú jù ẹ̀dọ́ wa jẹ́ pé ojú ta ti fọ́ tinú ti fọ́ ìyẹn burú jù ẹ̀dọ́ tó ta rẹ̀ fọ́ títí ló kọ́ fani ìmàhì làfà mi sọ pé. Ìyá àkùnrin ìlẹ́hùn mi ní àìná ìyẹnú rọ́ọ̀mà, bá fi lè sàn ní ọ̀kọ́ níbi. منهما نورا وفي لساني وقلبي منهما نور عقلي ذكي وقلبي غير ذي عقلي وفي فمي صائم كفيه مسلول وبالفم كريم كسيف مسلول صبر إذا ما جرى بارك الله فيك tí ojú bá ti fọ́ èyí ó gbà fọ́lọ̀ dání tí ọkàn ò bá bá ti fọ́ ṣùgbọ́n tí ọkàn bá ti fọ́ kàdùsẹ̀ yà àti ìrìnà wa lójú ìdíta àti inú ọlọ́mọdé fọ́ gba ọmọ ya tí ọlọ́run rẹ̀ ṣàdéhùn fún mọ́jẹ̀ kí ọkàn wọn tún fọ́ pẹ̀lú ẹ̀ gbogbo àwọn tí ọkàn wọn ti fọ́ tí ojú wọn sì lálẹ̀ bá ní fún wọn ní ọkàn tí ó ríran ìlàkà àlàfà àríkà kọ̀ríyà وأنت بالإجابة الجليلة أفرد أبصار القلب المروءة والتقى إذا أبصر لقلب المروءة وأبقى إلا مجى العينين ليس يدير فإن العمي فإن أمي العينين فإن العينين ليس يضير ليس يضير إذا أبصر القلب في ọkàn tọ́ba ríran àlùmọ́rò àtọ́ba ríran pẹ̀lú ìwà tó jọ́ ìwà ọmọlúwàbí wọ́n tún kọ́ àti ìwà apáyọ ọlọ́run ẹni pé tí ọ̀kan bá rí tọ́kọ̀ bá jẹ ọkọ̀ tó rí ìjọba lọ́wọ́ àbí tó sì nípa ọlọ́run ọba. ìlà abẹ sọ̀rọ̀ lè kọ́ níbo lè mọ̀ ọ́ àtàwà tó kọ́. ẹ̀fọ́ iná ń yàrá àìlẹ́yìn ká sọ pé ojú ẹni méjèèjì ẹni yẹn méjèèjì ti fọ́ lẹ́yìn sàbẹ̀dọ̀ lẹ́yìn sá yọ̀bì eléyìí kò kó ìhà kò sí ní àkàtà tó ṣe kí ni o tí ó ṣẹlẹ̀ sí à. inú ọmú yà àìnà ìní lẹ́yìn sáyẹ̀dé hun. tó kéèyàn bá àtàbárí àwọn ẹ̀yà lápòjú oníṣẹ́ àwọn ọmọ àfáwọn aṣọ ìpinnu báyìí. rahimahullah wa ṣe. so afọ òjijì ọmọ ọdún mẹ́rìndínlógún lọ bíi two years iṣẹ́ ìpinnu báyìí wà rahimahullah ta'ala ọlọ́mọba fi gbàrí náà tó fi gba ojú wọn méjèèjì ṣùgbọ́n ìrìnà sẹ́kù èyí náà sẹ́kù so máa dáríkà àbá ọlọ́ndẹ̀ ní kí wọ́n wúlò fáyé wọ́n wúlò fẹ́ sí wọ́pọ̀ tíra ìmọ̀ iye tíra so ìgbẹ́sẹ̀ tó bá tilẹ̀ sí ẹ̀fọ́ tó sọ pé oṣù wa ti kí ni o oṣù wa tán ah bá a tó kó wá lọ́pọ̀ sọ àfi ha di kíkọ́ yà lẹ́mọ̀ náà lọ́dọ̀ ìdá yà السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير الحمد لله رب العالمين